sí Tọ́lá ó wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Abdullahi ibn Mas'ud gẹ́gẹ́ bí àwọn kọ̀ọ̀kan nínú àwọn sàábé ká má ti wọlé ṣé o ṣe nǹkan kan àbí yẹn kàn fura ìgbà ìkúti on condition kí ẹ̀ má ti jẹ kankan tẹ́lẹ̀ o kèké kan ní mọ́sá nìkan mọ́ jẹ́ mọ́sá nìkan òun èèyàn láwọ̀ ẹni o. àbí kò ní mo kàn fẹ́ àlá mo kàn omi díẹ̀ ń náà ti mo mu látàárọ̀ èmi ti sọ́dà wẹ̀ ọ́ sọ́dà omi díẹ̀ yẹn ó ti ṣe o ó ti vaolétì nǹkan yẹn kí má ti jẹ nǹkan kan ó lè dà ní náfìlà lọ́wọ́ ọ̀sán lọ́wọ́ ìyálẹ̀ta àmọ́ kò ṣeé ṣe bẹ́ẹ̀ òun làwọn pe wọn wá ní wọn ti wọn ti róṣù o tó sì lóun ò láníyàn lẹ́mìí gà ní ọ lẹ́mìí o gẹ́gẹ́ lómi náà sì máa ń ṣe yọkàn dé láàárọ̀ yọkàn ní à wọn àní òjẹ́ káwọn àti gbogbo àti ẹ̀fẹ̀ mi ṣe pé kínní gbogbo ọbẹ̀ ti tán lé kínní ọ̀wọ̀ kò le tó bá ọbẹ̀ bò ó àníyàn ní kókó tó bá wá nítọ̀ gbogbo láàárọ̀ wọn ọ̀fẹ́ mi ṣe o wọn kà dé láàárọ̀ náà ní wọn bá ní sẹ́gbọ́ kan róṣù lánàá sẹ́gbọ́ irú eléyìí yóò mọ̀ gbà lọ ni o ṣùgbọ́n yóò padà san gbèsè àwẹ̀ òun nígbà míì torí pé lẹ́mu yóò bá yé ti àníyà àníyàn tí ò ti da láti kó tó di àlùfájàrí yẹn nínú àwọn àkíyèsí lábala ọ̀rọ̀ àníyàn ibi tí àníyàn tó tó sẹ́mọ̀ pé apàkíyèsí kan lánàá ẹni tí ń gbàwẹ̀ tó wá lánìyàn àbí wọn jáwẹ̀ yìí ni a ní kọ́dà bí ọ̀padà já a máa ó ti ṣe kí ni o ó ti já a náà nù yóò san gbèsè ẹ̀ bẹ́ẹ̀ wá ní tásìkò sínú bá tó èèyàn wá bára rẹ̀ ní kọ̀ǹdíṣàn kan ọwọ́ àìpé à ọlọ́kọ̀ yìí dáhùn ìṣínúdí tó àìpẹ́ rí nǹkan tá a fi túnu ṣẹ́rí ní kété tó bá ti dàníyàn wípé kàlá ẹ̀sìnú ti tó nǹkan tí èrè nǹkan tí ń fi sẹ́nu ni àmọ́ ti dàníyàn fún òun ti ṣínu ó ti ṣe kí ni ó ti ṣínu náà nù ọkàn tí rí nǹkan jẹ kó tì bọ́nú ni tó ìmọ̀ ń ṣẹlẹ̀ nígbà míì ẹlòmílẹ̀ wà pé tí n bá déwájú ń rí nǹkan tí fi àárín nǹkan tá a fi panu tí n bá ṣe ó lè wá lọ bẹ́ẹ̀ bóyá ń ṣèrìn àjò bóyá bára ẹ̀ kan bóyá ó dọ̀ tó kọ́ mọ́ gbàgbé kó ní láníyàn pé òun ti wá sí pé mọ́gírì báyìí ó sì rò lẹ́nu pé kára àwọn ti ṣe kí ni o òun ti bírèkì ẹ̀ náà nù kó kàn ní lẹ́mìí náà ni ó bá ti ṣe báwọn ó ti ṣe kí ni ó ti ṣe tán anabi sallallahu alayhi wa sallam tó ní àlùmọ̀ yìí ò ní yẹ kò ní gbò lórí orí tí wọ́n bá ti ń tètè ṣìnù tó bá jẹ́ pé ìyẹn láǹfààní àti fi nǹkan sẹ́nu walillahi alhamd tí ò bá ti rí tó bá ti dà níyànú ẹ̀mí ó ṣe kí ni o ó ti ṣìnù náà nù. gẹ́gẹ́ bí àwọn àkíyèsí abala kan bẹ tó yẹ ká parí ọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀rí pa ti sọ̀rọ̀ àníyàn ìpè bíyìn ò báyìí láníyàn kọ́dà kọ́ gbàwẹ̀ kò láwẹ̀ yẹn o nínú ntẹ́yìn ò tún lè láwẹ̀ àwẹ̀ rẹ̀ ò lálàáfíà kọ́dà bíyìn gbà ní ntara ẹ̀ jẹ́ ní òun náà ní alìsílám tí yẹn jẹ́ mùsùlùmí lómi ọ̀fẹ́ ṣe mọ̀ pé à ṣe kẹfẹ́ rí máa ń ni láwùjọ míì àwọn èèyàn máa ní à kọ́lá máa ń bá wa gbàwẹ̀ ìyẹn dáadáa ni o àjọ máa ń gbàwẹ̀ ni òun náà máa ń gbàwẹ̀ wa ó lè má gbà kán dé wọ́n sì máa fi èsè mùsùlùmí wọn à ní ibi tá a rò pọ̀ dé ládùúgbò ibi tí bá wa ṣe dé ní community kọ́lá bá dinú àwẹ̀ mùsùlùmí àjọ gbàwẹ̀ ni òun náà lóun náà jẹ́ káàrí kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ o nínú Islam téèyàn ọba ti jẹ́ mùsùlùmí wàláhì ọlọ́run ò ní gbà ọlọ́run ni wa ma mana'ahum an tuqbala minhum nafaqatuhum illa annahum kafaru billahi wa rasuli bẹ́ẹ̀ ọba ti gba ọlọ́run ọba gbọ́ kò sírù ìjọsìn ọ̀hún tó jẹ́sẹ̀ rí i. bá jẹ́ ẹlẹ́sìnkẹ́sìn ó ṣeé ṣe tí máa ń ṣe dáadáa ọlọ́run ọba kí sálábòsì yóò máa ṣe dáadáa fẹ́nìyẹn náà láyé àmọ́ pé ó jèrè lálùkìyàmà rárá o ló fi jẹ́ pé oore téèyàn lè ṣe irú ẹni bẹ́ẹ̀ òun náà ni kéèyàn gbà níyànjú ah wọ́n wo sí àwọn dáadáa yìí ó ń ṣe wàhálà púpọ̀ ó gbìyànjú àníyàn rẹ̀ dà ó náwó fáwọn èèyàn ó ń sakitiyan gba ìsìláàmù ó bá ti wá gba ìsìláàmù báyìí àti gbogbo iṣẹ́ oró tó ti ṣe sẹ́yìn ọlọ́run àti sanlẹ̀ sàn àti èyí tí ó tún máa ṣe ẹsẹ̀ ní o ní àkáǹtì fún ìsìláàmù pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ pẹ̀lú ìsìláàmù yẹn júbó máa kọ́bílá àmọ́ tí kèfèrí kiri yóò ní ó kiri kọ́mọ yóò ní gbogbo ọ̀nà tí ọba tó bá tó bá tí ọba kàti jẹ́ mùsùlùmí gbogbo iṣẹ́ tó bá ṣe níṣẹ́ olóore tó jẹ́ ṣẹ̀rí tó bá gba islam rere wọn ó sì máa bẹ fún un àmẹ́sẹ̀ ẹ kò kírun kò gbààwẹ̀ ó ṣe bá burú kan ó wùwà burú kan ó ṣe kó gbé ọlọ́run ọ̀pá rẹ wọ́n ṣe wá sí fáìlì míì fún ẹ̀sìn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ amánádá rẹ̀ yóò sì ṣẹ́kù ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá ní islam ó ti lóore ayé ó ti lóore alkiyama eléyìí wá lọ jẹmọjẹmu gbogbo ẹni tí ó bá gbà wẹ̀ káwẹ̀ rẹ̀ lè jẹ́ gbígbà wájú ọlọ́run àfi kó jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ islam kì í sọ̀rọ̀ eré àpè àkíyèsí kan láwọn àsìkò kan ẹrúsìn olúwa kan ìyàwó rẹ̀ mùsùlùmí ni òun lòun jẹ́ kírísítẹ́nì ọ̀gá ni níbi iṣẹ́ nínú àwọn iṣẹ́ àwọn iṣẹ́ force wọ́n fẹ́ràn ara wọn ìtẹ̀wé pé ní islam eléyìí ọ̀lẹ́tọ̀ọ́ obìnrin mùsùlùmá ò lè fẹ́ni tí èsè mùsùlùmí tọ́ mùsùlùmí lọ́wọ́n ní sẹ́ríà fún ní ààyè ó lè fẹ́ kìtàbíyà ẹni tó jẹ́ bóyá yẹ̀wúdí àbí nàṣàrà amákọ́mọ obìnrin mùsùlùmí kọ́lọ̀ fẹ́ni tí èsè ṣùgbọ́n irú ẹ̀ ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní kéṣe ó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní kílẹ̀sìn eléyìí wọn á fẹ́ra wọn bẹ́ẹ̀ lẹ́yìn ọdún kẹjọ lọ́kọ tó gba ìsìláàmù ọkọ wa ní òun láìkí ìyàwó òun òun dẹ̀ tí wọ́n láìkí àwọn mùsùlùmí pé kọ́dà òun ti ń gbàwẹ̀ nísìn ọdún kẹjọ ni torí pé ìyàwó òun yóò jẹ sààrì àwọn jọ jẹ ni wọ́n ti délé òun gbọ́n sọ pé ah, àwọn ètò ní ilé o òun sì ní jẹun àwọn kò kírun kò sí nǹkan ìtàn ṣe kí ni ó lóun láìkí àwẹ̀ púpọ̀ níjọ́ tí wàá gba ìsìláàmù náà nítorí sọ náà ní ìgbà ah, kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn jọ ń sọ rárá o mẹ́wàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo yìí tó ṣe ń òfin ṣe exercise kò ó lé ìyẹn lé fa islam ọ̀padà wa gba islam òpè la ilaha illallah irú eléyìí ó súnmọ́ gbogbo àwọn tó gbà sẹ́yìn yẹn kó ṣe kí ni kọ́lọ́wọ́n ọba kó sì fi san lẹ́sàn fadlullahi azim àmọ́ iṣẹ́ gbogbo ìwà bú kíníkan kọ́lọ́wọ́n ọba má fi di so eléyìí ká fi mọ nínú àwọn kan tí jẹ́ kí àwọ̀ ẹ̀yìn ó lálàáfíà òun náà ní eléyìí àkíyèsí ẹlẹ́kẹta ìgbà náà ni a ti dúró lónìí nínú àwọn tí jẹ́ kí àwọ̀ ó lálàáfíà òun náà ni àlàákì ẹni tó bá ní làákàyè làákàyè yẹn gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ máa ti ń ṣe kó tó di pé àwọ̀ rẹ̀ ó jẹ́ gbígbà àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ nígbà míì ẹni tí làkàyè rẹ̀ ó yẹ àbò ní àbí kò sáà tá a mọ bí n ṣe ń ṣe abẹ olúwa wọn sà fún gbogbo aláàárẹ̀ ní mú àlàáfíà Ọlọ́run wọn fi gbogbo àwọn àdánwò yìí wọn sà là wá ń bẹ gbogbo àwọn tó dé bá Ọlọ́run sàbà fún ọ lálàáfíà tọrọ yẹn ọjọra wọn mọ ṣíṣe rẹ̀ ọjọra wọn mọ ẹni tó ṣe pé kọ̀dá sahori mà kọ̀dá kìíní kan mà ẹ̀yin náà gbàgbọ́ ya ẹ ká lọ jí ẹ jí o àdúró rẹ ọlọ́mọdé yàtọ̀ àpapọ̀ ẹ lọ fún lóúnjẹ tó àní kí ló dé oúnjẹ owó tún ni òun bá tún wọ pé ọdún ní kóun ká máa jẹun ọmọ tí ń jẹ ọmọ kóun jẹun àmọ́ pé torí kílẹ̀ bí ní máa jẹ nígbà míì àṣẹlẹ̀ kọ́lá àgbàlagbà míì tó ṣe pé àgbà ti dé ẹ̀rí àgbà ti dé fàhásọ́lá lẹ́hùn ikhtilaf gbogbo ẹ̀ ti dàrú kọ̀ máa ti ń ṣe mọ́ gbàgbà mi ò jí láàárọ̀ yóò máa ní ìṣáì sáti pé ìṣáì ń bẹ́hùn irú eléyìí hùn àwọn sọ̀rọ̀ yàn lọ́rùn rẹ̀ o ẹ lè wá ara wọn ọmọ nígbà míì ká máa gbìyànjú pé à ah, wọn jà irú bàbá bàbá tí olùmọ gbà ẹyà ẹ lọ fún bàbá lóúnjẹ ẹ lọ ṣe kínní kan ó lè di láàárọ̀ àbí lọ́sànjọ́ míì ẹni ẹ wá bá dákọ̀ wá ẹ kọ́ bó bàbá ẹ ń gbàwẹ̀ àwẹ̀ wo bàbá ọmọ sàn kàn mí àwọn ewu ẹjẹ ramadan ò dé tán ó ti dé ó ti bẹ̀rẹ̀ síbẹ̀ àti ẹ̀káwọn ti ọlọ́rọ̀ oṣù ta lórí oṣù rọ̀wò lẹ́rí wọ́n máa ń dákọ̀ ọlọ́dọ̀ ya alẹ́ àgòrò gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ̀ ti mọ̀ pé irú eléyìí kò sí kì í sọ̀rọ̀ yàn kì í sọ̀rọ̀ yàn torí pé làákàyè yẹn gbọ́dọ̀ ṣe kí ni o ọ gbọ́dọ̀ pé tọ̀ bẹ́ẹ̀ ni àwọn ìyá àgbàlagbà bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti bàlágà kọ́dà kò ti bàlágà tó bá jẹ́ pé ń gba mi wọn ní ó ṣe díẹ̀ ó rìn dìn díẹ̀ ó ṣe ọlọ́ọ̀bá kó bá fún gbogbo aláàárẹ̀ ní aláàfíà ọlọ́ọ̀jọ́ kan ṣoṣo rẹ̀ gbogbo orú àwọn èèyàn báyìí kì í sọ̀rọ̀ yàn lọ́rùn wọn o àyàfi ó tún wọn láyàfi kan nú ẹni tó ṣe pé nígbà díẹ̀ ara yóò làkàyè yóò tún ṣe déédéé ṣé nígbà tó ṣe déédéé yẹn tí nẹ́tíwọ̀kù tó dé ìgbà yẹn ó sọ̀rọ̀ yàn lọ́rùn rẹ̀ ẹlòmíín bẹ láàrin ọjọ́ márùn-ún ẹnìkan kankan ò ṣe kínní kan tó bá tún yá kínní yóò tún mí wá kó tó mí wá yẹn ó sọ̀rọ̀ yàn tó bá ti tún tó bá ti tún lọ nẹ́tọ̀kì tún sá lọ nìyẹn kì í tún ṣe kínní o kì í tún sọ̀rọ̀ yàn mọ́ tó bá jẹ́ pé láṣùbá ọjọ́ sàlùmí àwẹ̀ ọyọ̀yọ̀ kálukú dìde kínní òun náà dá sí oní ẹ̀jẹun ẹ̀jẹun bàtọ́ wá di lọ́sàn-án network bá fail definitely àwọn ẹjọ́ náà kì í ṣe kí ni o kì í sọ̀ràn yẹn ní orí ẹ̀ àyàfi ó tún láyàfi kan tó bá ṣe pé mọ́kúndínkù ni ìyẹn ni pé ṣẹ́rí nígbà míì ó lè wọ̀ mọ̀tàkọ́ pẹ́ẹ́n yóò rẹ̀ láàfíà bíi wákàtí márùn-ún kíní yẹn lè fẹ́ wá bíi wákàtí kan ó tún padà bíi wákàtí tó ṣe pé ó ṣeéṣe káwọn tí wọ́n súnmọ́ ti ń fura pé tó bá ti dìgbà báyìí kìíní yẹn ó tún ẹ sá lọ sùn ẹ lọ sùn wọ́n ti mọ̀ tí wọ́n ti ní kìíní kan ó ti tún tí wọ́n ti wí nǹkan mìíràn pé ọyọ ẹ bá ń gbé ẹ ìdáná tán ni ọba yẹn ti jẹ sàrò ní à ah, ọba yẹn tún ṣe ọba yẹn tún jí padà ó lè tún ní ok ṣé yàrá náà lè tó ẹ ẹ lè tẹ dáná sínú káwọn tún padà nìyẹn so gbogbo kéékèèké ti ń gé yẹn bí ìvìnìlà kò àfẹ́ tiẹ̀ àwọjọ sọ èké kéékèèké yẹn ní ń gé network yẹn lọ ń bọ̀ èrò ìjọ tó ju gbogbo ẹ lọ òun. òun náà ní kí ni àlàáfẹ́ làákàyè òun ló fà àwẹ̀ àwọn ọmọ kéékèèké àwẹ̀ wọn bó lórí ẹ̀rí tó bá rí ìgbà tó bá dá ọ̀la àmọ́ kì í ṣe ọ̀ranyàn lọ́rùn wọn láàrin yìí ó ṣe ṣe dèézì nìlà á pè àkíyèsí sí abala kan tó bá di ní òwúrọ̀ ọ̀la. májẹ̀mú ìlàlàáfíà ó yàtọ̀ sí májẹ̀mú ọ̀ranyàn méjèèjì yàtọ̀ síra wọn àwọn èèyàn nígbà míì ń máa ń dàrú májẹ̀mú tó jẹ́ tí èèyàn bá ṣe tí májẹ̀mú yẹn ò bá pé àwọn èèyàn lálàáfíà àmọ́ àwọn májẹ̀mú kan bẹ ìgbà wo ló tó sọ̀ranyàn tí ó jẹ́ ká differentiate láàrin ọ̀rọ̀ méjèèjì òun náà lọ méke. àpẹfúlù alimọ̀mọ̀ yìí ọmọ kékeré tó ti wà níbi age seven eight ẹ̀rí pé kéèké kí ni lọ́pọ̀lọpọ̀ kè bàlágà kì í sọ̀rọ̀ yẹn lọ́rùn ẹ̀ ẹ bá ọmọ ọdún mẹ́jọ tí ń jẹun ni ká irú rẹ ọ wá gbàwẹ̀ nítorí yẹn kan wò ní pé ọ ah, yẹ ká ti máa tẹ́lẹ̀ ní ọmọ yìí kó máa gbàwẹ̀ àmọ́ kéèké kí ni lọ pé ẹnà irú eléyìí onígbàwẹ̀ kí a kò lè tó bá wọn irú rẹ̀ kìkì sọ̀rọ̀ yẹn ló ń rọrùn rẹ̀ ṣùgbọ́n tí irú ọmọ ọdún méje yẹn bá gbà jọ lálàáfíà yóò lálàáfíà ó lálàáfíà torí pé kí ni ó ti dọ́tún mọ́ sósì ó ti mọ̀ bá a ṣe wọ tọ́ílẹ́ẹ̀tì títọ̀ òní ta sí i la ọmọ pé yẹn ń àlá ó tó gbé àsọ̀lá dúró ọmọ pé tí ń jáwẹ̀ ni pé èèyàn ò ní jẹ èèyàn ò ní mu èyí ṣe pé kìíní àwọn kéèké míì tó máa ní kí wọ́n gbáwẹ̀ báyìí chingọ́ọ̀mù nìkan náà nìjẹ yọkàn sọ kékeré àgbẹ̀ ẹ̀yìn jẹ́ kankan lẹ́yìn chingọ́ọ̀mù mùsùlùmí mùsùlùmí ti díẹ̀ àdìkíní kan ọ̀rọ̀ àyìn àmàlà lòún rò pé já ọ̀họ̀ irú eléyìí nìsín làákàyè ìgbé pé èèyàn gbọ́dọ̀ jẹ́ nǹkan kan ju gbé ẹ lọ eléyìí náà ń pè ní ṣurutu al-wajib májẹ̀mú tí ó jẹ́ kó dọ́ràn yẹn méjì náà lòun al-bulughu ẹ̀rí kéèyàn ó bàlágà ó sì lágbára ṣùgbọ́n àwọn májẹ̀mú wo ní ọjọ́ lálàáfíà àti ka àlàáké làákàyè àti ti kà níyàn ka islam ẹlẹ́kẹ̀rin bóyá bẹ́ẹ̀ láti gbéra bí ìzìnlélà òun náà ní kéèyàn ó mọ kúrò níbi tó lè má jẹ́ káwé ọgbà eléyìí máa ń sọ́pọ̀lọpọ̀ àwọn tí wọn àti ò tí wọn ti tí wọn tí wọn sọ méje yányán tí wọn sì darúgbó tí wọn sì wọ manopause òun náà ni ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ hairọ ewọ ní fún obìnrin eléyìí náà ó láwọn àlàyé kan nú ṣùgbọ́n àní lè dára dó ẹlòmíì ò ní òun rí píríọ̀dù òun wọn ti ẹ̀ mọ kékeré kan òun kẹ̀kẹ́ gbà á jáde àbí kí yẹn wá di o ọ̀rọ̀ béèyàn bá ti rí mọ̀ pé òun wà lásìkò àláàdá èèwọ̀ ní fúru ẹni bẹ́ẹ̀ kọ́ gbà o tó bá wá jẹ́ bẹ́ẹ̀ àbí wọn ní àwọn òrójú tó ẹ̀jà rè òun kẹ̀kan gbà nígbà tó ṣe pé àti pé òun ti fẹ́ ìṣínú ti fẹ́ dé àláàdá òun kà dé ni ó dé ó ti dé náà nù kó kù sẹ́jú márùn yóò tún àwọ̀ ẹ̀jọ́ náà sàn ó ti di gbèsè lọ́rùn rẹ̀ owó rọ̀ kákúlé ìdìbò ìyẹn márùn péré tóun ìta àti wọ̀n yóò ṣe kí ni o yóò ṣe kọ́ lálàáfíà àwẹ̀ rẹ̀ ọjọ́ náà lálàáfíà bóyá bí ìyá ti gbéra bí ìdìnnìlà ọ̀rọ̀ arábìnrin tó jẹ́ ahil àbọ̀wà ní hálà nufasa àwọn ahil wà nufasa wallahu ta'ala ala wa alam allahumma inna nasaluka hudat waj'al amalana fi rida allahumma inna nasaluka husnal khitam. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وعنا على صيامه وقيامه والتلاوة فيه اللهم إنا نسألك الإخلاص والصدق في القول والعمل اللهم إنا نسألك حبك وحب من يحبك وحبا يقربنا إلى حبك